آية 54 أعوذ بالله من الشيطان الرجيم ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت

بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنتم شهودا إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا كبر من ذلك ولا كبر ولا كبر إلا في كتاب مبين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آنا الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين اجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأثروا الندامة وأثاروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون Ọ̀kọ́dé yà báyìí náà wọ́n bí lè kìrìsìtì. Wọ́n Aláìnà lèláyìí máa fi samáwáti wà máa fi la'ardi. Aláìnà lèláyìí máa fi samáwáti wà la'ardi. Aláìnà wàádà lọ́yà kún, wàlákin náà kìfàrà hùn لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الحمد لله رب العالمين ويا رب وفقنا لنيل مرادنا فيا ربي وفقنا لنيل مرادنا وأوقفنا في موقف العلم واختلك وأوقفنا في wa ìwọ ni arawọ́ sí ọba wa náà ni ọba tí àwọn ń fi àánú rẹ̀ bẹ̀bẹ̀. Nílé mú àdínà. Ọ̀sẹ̀ ni tó lè fi ẹ̀dá ṣe kò ń gẹ rẹ̀ jùlọ ọlọ́run náà lọ. Fàyà rọ́bì wa pínpín náà lè. Nílé mú àdínà. Wọ́n ó فوق بنا في موقف العلم والصدق máa fi àánú rẹ̀ fi wá ṣe kò ń gẹ̀ẹ́rẹ́. Tí a ṣe kò ń gẹ̀ẹ́rẹ́ lórí èròǹgbà wa gbogbo ń tá a fẹ́ jẹ́ ọjọ́. Wà pínpín náà nílé ìlú àdínà. Gbogbo ọ̀nà. àfẹ́ kí àṣetán ni ọ̀jẹ̀ wá lérè ọlọ́run àràwọ́ sí ọ mọ́jọ wá lérè. wà á bí wá wà á kọ́ fàná bí mọ́ọ̀kì bílẹ̀ ìlmi ah. wá sídìkì. lórí ẹni èso bá jẹ lérè irú àlùbáríkà ń jó yìí kò yọ sọnù ní kùtìbà alẹ́ yìí wí pẹ́yánu suratul Hajj ní ọlọ́run láti sọ́dọ̀ ọ̀nà àyàn pé ànàwó máa ń tàwà láàwò kùtìbà alẹ́ ànàwó máa ń tàwà láà gbogbo ẹni èṣù tó bá jẹ lérè Bẹ́sù bá ti jẹ èèyàn lérè ọ̀nà ànù ni ọ máa darí èèyàn. Wọ́n yá di ìlàdá Òní máa tó ń tì sójú ọ̀nà kẹ́kankan, yàdí ìlàdá bí sàárì. Ìyá ní eléjò, òní ọ máa tọ́ èèyàn sí. Láfirawọ́ sí ọ nínú táwọn ń béèrè lọ́dọ̀ ẹni pé má jésù ọjọ́ rẹ̀ wá má jà á sọ̀rẹ́ má jẹ́ ọ̀jẹ̀ gàba lórí ìwà ọlọ́run bá ti ṣe èyàn fún yàn gbogbo ọ̀rọ̀ ti ní ó ti lójútùú jésù bá ti jìnà sí yàn torí jésù bá ti jókòó yàn yánsáwù bẹ́ẹ̀ ni. Hmm. kò ní jọ́rọ̀ rí ọ bá tàwọn èèyàn mú ẹni títí ó ṣe ti ẹ yà yìí yọ́ yà yìí wọn ò ní gbọ́ ti ẹ mọ́ ìwọ náà ò ní gbọ́ ti ọ́ nínú ìtọ́ ni àrùn ìlàgùnbẹ́ ìnà òun ìtọ́ náà ká náà nílé ọmọ ń sẹ́rí ẹ̀mí àwọn èèyàn kú lọ́dọ̀ ara wọn ni èṣù ọ̀ráyè lọ́dọ̀ wa la fi ń jókòó tira wa bẹ́sù bá fi lè ráyè pẹ́rẹ́ báyìí ni ó di kí ní wí èṣù jókòó nù ọlọ́run lẹ́sùn iṣẹ́ rẹ̀ ni wípé ń máa ń gbójú ara àwọn olólùfẹ́ méjì kó lọ́dọ̀ ara wọn. ìnáṣẹ́ ìbọn àkànnà nílé ìdáni àdùnwá mòmìnà. dáadáa tó o ti rí ṣe tẹ́lẹ̀ èso ọmọ awọ́nà àti yẹjú ẹ̀kọ́ ń bẹ̀ yàrá ń zagun bẹ́ẹ̀ náà wọ́n kò ní lè jò orí dáadáa ṣe má iṣẹ́ tó sùn máa sínú ọlọ́run yàwá yà nílẹ̀ sáré àdúgbò àmọ̀rìnà bọ́lọ̀mbá ti wá kẹ́yàn tó ti fi ọ́ jọ̀gẹ́ tó ti fi ọ́ lólùgbàgbọ́ òdodo ìnáwó lè sòlétọ́nù alàlàbí nàá wàhálà rọ̀bì náàlì lélẹ́ o ọlọ́run ní tóhun bá ti sàánú èèyàn ìlẹ́ èèlì ọlọ́run ní bá ti sàánú èèyàn rẹ̀ ń gbẹ̀ tó di múmi ní tòótọ́ ó lọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run sọ wá di múmi ní òdodo tòótọ́ kọ́ má jọ lọ́bẹ̀ ẹ yọ ọ̀jẹ́ ńlẹ́sẹ̀ ǹjẹ́ ńlẹ́ eégún mọ́ sí abẹ́ ọ̀kẹfẹ̀ kan bọ́jú ọ̀nà dìbọ̀gbẹ́ ọlọ́run mọ́ sí abẹ́ tó láwọn tó gbọ́ ọlọ́run gbọ́ tòótọ́ tọkàntọkàn àwọn lè èérí mú ìnáwó lè sàlàwó tọ́nu àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run gbọ́ tọkàntọkàn ànábì yóò yà wípé ọlọ́run gan ni ọlọ́run ní kò lè jẹ èso lè jẹ gàba lérú wọn lórí láwọn tó jẹ́ pé àlárọ̀ bì ní. yàtọ̀ wa kàlú. tó ọlọ́run ní agbádùn ó. Hmm. Ọlọ́run láwọn tẹ́sùn máa ń bá ṣe tí máa ń bá jẹ làwọn tí wọ́n kọ̀rọ̀ àwọn tẹ̀sùn. Àwọn tí wọ́n mọ bí tí máa ń gbé tí wọ́n mọ lé ẹ̀ tí wọ́n máa ń gbóúnjẹ lọ fún. Àwọn lẹ́ẹ̀mọ bọ́rọ̀ bí ọ̀rọ̀ èṣù lẹ́nu wọn. Tọ́lá wọn náà ni a ń gbé sùn ṣe, àwọn ni a mọ ti gbé, a ní a mọ oúnjẹ tí jẹ́. ẹni gbọ́rọ̀ tí ó máa tọ́ ẹ̀dá sọ́nà dáadáa lẹ́nu òru wọn iná máa yàtọ̀ lọ́nà á. na na Ọlọ́run ní àwọn tí èṣù máa ń jẹ dàbà líhàn lórí, ò làwọn tí wọ́n bá tún bẹ́sù jẹ. Tí wọ́n bẹ́sù mú. Àwọn tí wọ́n bá tí wọ́n ń lọ kẹ́gbẹ́ èṣù ọmọ lẹ́gbẹ́ náà lẹ́gbẹ́ wọ́n lẹ́gbẹ́ àwọn ọmọ àwọn báyà ṣe ń wí wọ́n ọ̀jẹ́ wì ẹ lè gbọ́ wọ́n bẹ́sù ọ̀dọ́ ẹ ọgbẹ́ ẹ má bù kódà ní maka tí mi ìbá tàrí tàrí wà nù wọn a máa bínú pé kílẹ̀ ọmọ ẹnìkan bẹ tó wèé lẹ ìkú èṣù gbogbo wọn lọ́pọ̀ ọ̀lọ́ tó bá lẹ́ lókè èṣù yìí lọ ẹ̀sùn lọ náà gbọ́ sí lọ́pẹ̀ kí lè ṣe kí lè ṣe ń gẹ̀ẹ́sì nínà máa gbogbo ẹni bá ti ń bẹ́ sùn ṣe tí ń bá jẹ́ ẹ̀sùn náà ọ̀dọ̀ rẹ̀ àwọn tí wọ́n máa bẹ́ sùn lọ́wẹ́ ọlọ́run láwọn ọlọ́mọ yéésù wọ́n máa ń rí tí ó máa bẹ̀sìn jẹ́lẹ́ máa gbọ́ lẹ́nu òru wọn ẹ lè gbọ́rọ̀ tí ọ tẹ̀sìn sí. làfi ń rawọ́ sọ́lọ́run ẹ̀rí pàpọ̀ ládùn nínú ọdún yìí torí tí ń lọ láyé ní èèyàn máa lọ́run ní rọ̀bá náà وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب sí Ọlọ́run. ẹ̀mí wa padà fún olójú ọ̀nà dáadáa tí. Wáàdà ìdí adé àwọn wa tó fi ojú dáadáa yìí tí wọ́n sì kẹ́ fún wa. ẹ̀mí wa padà mọ́ ojú ọ̀nà àti tànábì. lójú wa níwèé tá a ti mà lọ́nà àmájà pé kìí sọ̀nà má àwọn míì mà ti mà lọ́nà tí wọ́n lè sọ̀nà má ọmọ sí bẹ́ẹ̀ fún wa látò ségé kan náà bà náà bá bá ibi àlẹ́ ìtànà wàhábùlà náà mi lọ́dún irun ń náà ní má láyà fi sá àbẹ́yàn ah, bá ti ń mójú tó ṣe olóore aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní àlá òkùnbírin kún bí ṣe ń tẹ́ ń sọ nǹkan kan fún yín àfin gbàtà sáà ra wọ́n ọwọ́ dàbí ìgbàpá náà bí gbọ́ àwà lùwájú ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń bẹ lọ́wọ́ kẹ́mi ní ọmọ yìí kẹ́yìn ní ọmọ yìí padà kéṣù ọmọ ara ààyè lọ́dọ̀ yín oníṣẹ́ fún yín ní nǹkan kan ní à ń tó fà á tó mú hù bẹ́ẹ̀ bá lè máa ṣe tábà àdàṣẹ ìtọ́nù àǹkún tẹ́ bá ń ṣe tẹ́ ń ṣe dáadáa tẹ́ ẹ̀já ń bẹ̀ ẹ rí pé èṣù yóò jìnà sí yóò jìnà sí wa kàá bá yín ṣe kàá yín jẹ kò ní bá yín mu kàmá tàbá àdàlùmọ̀ṣírí yóò jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ yóò sáá ètò nse iná la fi ń lẹ́sùn jìnnà bí ọba jìnnà na àsìkò yìí kẹ́nìkan tún dìde ó tún máa bọ̀ wá kó o gbọ́ àsìkò gbogbo ojú ti kọrẹ lọ sínú tí ń ṣe pòkànpòkàn ẹlòmí ìfẹ́lẹ́fẹ́lẹ́ lọ́nà lábẹ́ gínísì ìtẹ́ ẹ̀sọ̀ tí ó wọ̀ létí ọdẹ ẹ̀yìn mọ́gírìbì èyí ọba sọ kankan tí ó ẹjọ́ ọ̀dẹ̀ yìí mọ́gíríbì nígbà ní ó tó ń gbọ́ anábì ní àwọn sàábé tí wọ́n wà ń bẹ̀ àwọn náà ń wí bẹ́ẹ̀ pé a fi ọ̀sọ́ fún wa torí èṣù àfẹ́ bá sọ̀rẹ́ àfẹ́ bá jẹ àfẹ́ bá mu òjíṣẹ́ ọlọ́run sọ ń tá a ṣe fún wa tẹ́sù ó fi dènà sí wa ànábì ní iṣẹ́ ẹ máa ṣe tẹ́ẹ̀rá àwẹ̀ ẹ máa gbàdàdà.

ẹ wo mẹ́sẹ̀ bá ní wà wọ́n tún bá ní wà sẹ́ẹ̀mejì nínú nínú ọ̀sẹ̀ kéṣù ọ̀sá lè jìnnà. yóò mójú ẹ̀ dúdú wọ́n sọ̀dà kọ́tù tẹ́kítìrù zára hù. bọ́ọ̀bá tún wá ń lè máa ṣètọ́rí àánú pọ̀ tó fi dágbà kan ẹni ọmọ ẹni tó ọmọ ẹni ọtọrọ ẹni tí ọ sọ̀rọ̀ tó wò pé léyìí yóò ní ibi káfún ní nǹkan tó ń ṣe òórùn èṣù lẹ́yìn nù nígbà tó gbé pọ́npọ́rọ́ tó ń jàn máa lẹ́yìn tọba ń lè tọmọ wíkì ẹni kò ní lè nàró sí ọmọ ń gbọ́ ah, ara ká tó wá gbìyànjú ká máa fẹ́rẹ́ èèyàn nítorí ìtọ́lọ́run ká máa fẹ́rẹ́ èèyàn nítorí ìtìtọ́lọ́run ni o bọ́mọ̀jẹ̀ torí tí ó fọ́ a máa kìyàn ó kí tí kí kí kí ọ̀wà dákẹ́ mọ́ tó ń ti kọ́ bá kò wa náà àwọn bàbá wa nù àwọn orí tó gbà lọ́wọ́ tó yọjú wà pẹ́ àti ìrìyìn tí lọ wá sí iléwòye ṣe fẹ́ẹ́rẹ́ ọmọ fẹ́rẹ́ èèyàn fẹ́ torí pọ́ náà fẹ́ràn ọlọ́run ó sì máa bá ṣe torí pọ́ bá ọlọ́run ṣe ẹjẹ ọjọ́ torí ilé ayé wọ́n bá fún ọyọ́ tán sòdodo ọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn darí ọkàn wọn sí tọlọ́run òpòfin ẹ̀sìn lókun ẹ̀sìn fún wọn ètí ọba jófin jẹ́ wọ́n mà pé ibi ọlọ́run èyí sùkọ̀ fòfin ẹ̀sìn ọlọ́run mu àwọn ju àjùrẹ́ nílẹ̀ fòfin ọlọ́run ni jùrẹ́ lẹ̀ tán ó ṣe ya gbẹ̀sìn mọ́ gbòfin ọ̀pọ̀ gbẹ̀sìn ọ̀wá gbòfin gọmọdánù dé ọgbà wọn bọ ọmọ sáṣẹ òkírun òfin ẹ̀sìn wá rọ ó gbé ọdẹ ó tún gbẹ́sẹ̀ ẹ̀sà ọ̀jẹ̀wọ́ fi okun òfin ẹ̀sìn wọn kawé ẹlẹ́sẹ̀ kó róbójó ọ̀gbẹ́sẹ̀ ìsàbọ̀ ọba gbé òkè tó gbélẹ̀ yánàmà ló gbé lọ́dù sí fi ọlọ́run ní ọkàrí ọlá mustapha kéèyàn fẹ́ràn èèyàn fẹ́ nítorí ipò náà fẹ́ràn ọlọ́run ó ti tán gbogbo òfẹ́ yòókù irọ́ ni. ẹ padà búra yín lọ́la ẹjọ́ ń gbéra yín ní bẹ̀tẹ̀ ní ìsín ni ẹ padà búra yín lọ́la èyí tí èjá nífẹ̀ẹ́ tí èèyàn bá èèyàn nítorí torí ó ṣe kò ní dùn torí kìí ṣe torí nǹkan kan ló kún torí ni ọba ní inú wo odò máa ọmọ bóyí ní ó sì bá ní dàntírí àbágbáyìn ó séun ọ̀hàn àwọn èèyàn padà dùn lọ́wọ́ padà kúrò àrí ọ́fẹ́rẹ́ èèyàn ni ó ọba fẹ́ má jẹ́ ọ̀rẹ́ èṣù máa fẹ́rẹ́ èèyàn nítorí ìtọ̀lọ́run wàlú mọ̀háṣà rátù alàlẹ̀ amàlì sọ́ọ̀lẹ̀ irú àwọn tí olóore báyìí ẹ̀ nìkan náà ti ṣe tó nǹkan sọ̀rọ̀ àti ń rí ohun àti ń rí nǹkan fi ń sọ̀rọ̀ àwọn èèyàn tó dé o ti tàjà fáwọn èèyàn wọ́n fi dé wọ́n fi jókòó iṣẹ́ táwọn atẹ́nsájú wa máa ń sojú kòkòrò ẹni tí a nu wọ́n sojú kòkòrò kí wọ́n máa ṣe kídímà àwọn tí a ń ṣe tọ́lọ́hùn ìbá wọn kan ní ẹ̀hún kágbádá ti ẹni ti èèyàn bí èṣù lẹ́yìn kiri tí wọ́n tún bá kápá agbádá ẹni tẹ́ ẹ̀yẹ kẹ́ ẹ̀ bá gbádá lọ́rọ̀ ẹ̀jẹ̀ mọ́ ní ẹ̀yẹ tẹ́ ẹ̀ tún bá kápá agbádá òkè ṣe kí ló kí ni ìdímọ̀ rẹ̀ léhùn kí ló gbà ń bẹ́ ìdímọ̀ tó ò ní ládàá kan èmi ò sọ pé ìdímọ̀ ò sí ṣùgbọ́n mẹ́ni tó ṣe ìdímẹ́ mẹ́ni tó ṣe ìdímọ̀ fún ọmọwé ọjọ́ pẹ́sẹ́ tóun náà ń ṣe tọ́lọ́n ni ó ti bá ó ti tàgálẹ̀ kó lè máa rọrùn ẹbí kan náà tún gbé kalẹ̀ tí ń fẹ́ tí a ti ń jẹ́ kíkiri ọmọ ọdún dáadáa rẹ̀ àrí lásìkò ọrùn ọ̀mú pọ̀ ọdún wa kàkà pọ̀ ẹ̀rọ pé wà látúnù ọ̀rọ̀ ọmọ rọrùn láti tóbi ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá ẹjẹ́ ń ṣe ohun ẹfí ń ba ìsúnú jẹ́ ni yọ́ máa sá fún yín lórí òní dùn má ẹ bá ti e ń ta ìpẹ́ sébi ebi ọlọ́run kọ́ gbọ́dọ̀ yẹ ó ti torí sẹ́ tiẹ̀ ni pé kọ́ yẹ ebi ọlọ́run lẹ̀ tiẹ̀ ọ̀ni bí kan la tó fi ń sọ̀rọ̀ tó fi ń ti tọ́ kárí bí ọ̀kárí tẹ́lẹ̀ ẹ ti ké bí ẹ̀ lẹ́ ti sáré sí ti tó ti jẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn ọmọ àjọ bí kálukú ṣe fẹ́ láti tóbi ọlọ́run ọ̀kadì kéèyàn jára kó múra ṣiṣẹ́ tó jẹ́ sí olóore yàtọ̀ òun dábìrà wò kèé jésù ọ̀lẹ́yìn hmm, wọ́n bẹ̀yìn ẹ̀jẹ̀ ni ẹlòmíì ńgbà tí ò ní sẹ́ ẹrẹ́ bẹ́sù ọ̀bá ráyè yọ ọyọ ọmọ ogun tì í pé lọ́jọ́ kò tì í ráyè nísìn lọ parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ẹ̀wọ́n tó ń yọ ọmọ ṣẹ́ tì í. bàbá ọba tí ń mójú tó tọ lọ́hùn èṣùgbọ́n ò rójú tiẹ̀ débi tí ó yàn yàn tíọ́. ọ̀ṣun wàtíì hmm, ẹ̀ máa ń já ń sọ̀rùn ni yọ jáka sanrun ẹ̀ ẹ̀ bá ti lè fèsì gìbáàbù pọ̀ ó ti jáka sanrun èṣù ìsàkúrọ̀lá wọ́n náà fèsì gìbáàbù pọ̀ lè já sanrun èṣù. Ìnáwó ah, ká nàdà fàárọ̀. Èṣù tẹ́ ń wo, ọlọ́mọjọ́ ọ̀rá yìí lọ́dọ̀ wa o, àfi bẹ́ẹ̀ lọ́ni o. ó láwọn márùn kan ń bẹ gbogbo bẹ́tẹ̀ ìhun ṣe lágbára tó òun èèyàn mú ìrìn èèyàn márùn ni ó ní ṣùgbọ́n wàsáírù náà sì fi kọ̀bùdọ̀tí lẹ́yìn àwọn márùn inú ẹ̀kúnwọ́ mi báyìí ni gbogbo yẹn tó kù wá ẹwà ti yọ ọwọ́ àwọn márùn lẹ̀ àwọn tó kù sáírù náà àwọn tó kù nú àwọn èèyàn fi kíni wọ́n wà nù kọ́búdọ̀ mi èsùnú kàwọ́ òun ni àyòkú wa ọlọ́run járí múnú àga yóò àmín wọ́n máa bá ní wí ọlọ́run má jàga márùn yọ ọrún mọ́ ń dì í ọmọ rí kẹ̀kẹ́ jókòó ń bẹ̀ òní dá o. mani ẹ̀sọ́sọ́mọ bíi láàrin àníyàn ti sọ ìpa wàtámánà àlẹ́ ìrìn kí jẹ́ ní ìhòòrìn ni. ẹni àkọ́kọ́ nù. ẹni tí ó ní nǹkan kan tó fi ń ṣọ́ra jọlọ lọ ẹni tí ọ̀rọ̀ agbélé òfin jókòó o àga tó rú máwọn àfáàndì nílẹ̀ àga yìí tó rú orú jẹ́gẹ́jẹ́gẹ́ tí wọ́n rí jókòó orú mọ́lẹ̀ mọ́ mú ní ìtìsọ́mù bìlá lápẹ́ kọ́mọ́ ní nǹkan jọ ah! Oh, <laughs> oh, aga tó lagbara ni o, ẹni orí jókòó láyé ní ọwọ́ kọ́ ọmọ ní nǹkan ìtọ́ gbára lé lọ ah. ní ayé yìí tí wọ́n tún máa pèsè wa létí pé tẹ́bí tí ó sì wà náà lọ wà ó tún wọ́n wípọ̀ wọ́n máa ó pè mọ́jẹ̀ wọn mọ́ mọ́jẹ̀ wọn kó bọ́ ó tún máa fàáfà lé yín júwe fún ọ pé òun kò sí ibi tó ti rí òun mm-hmm. ibi tó ti rí òun mọ́sáàtì ló ti rí ibẹ̀ gan kọ́ lọ́wọ́ àwọn. Ẹ̀kọ́ wà o, ó nígbàjá o. Ó nípò láàrin àwọn. Sáàmà wí mo ṣe ń wí ni o. Ó nígbàjá. Wọ́n mọ́ wùlẹ̀ mọ́ fọ̀. Wà bá ti ló nígbàjá. Ó ti parí ọ̀rọ̀. Ah, láì jábí a má. Láì tóbi rí. Ah. Ọjà bí a má. Àwọn àbá ní o. Ah. A lè mọ́ mú. àkọ́kọ́ nu o àdánù oorun oorun máa wà fáńdì gégégégé orí fi pe láwà pé wọ̀ ah. bọ́ ọba jẹ́ kan ń bẹ̀ torí fi àánú ọba ni kí ọkùn oríire o. ó tí ìwé bó ti wọlé ní ọba fẹ́ àsokọ́ pé tẹ́bù ọmọ bọ̀ ọmọ pàṣípàṣì pàṣípàṣì símẹ́ǹtì lọ́mọ rí lórí símẹ́ǹtì wọn lẹ́nu ọ̀nà tó ọmọ bẹ̀rù bí tó gbẹ̀sẹ̀ kà tí ẹ ti gbẹ gbogbo kòtò tí ẹ ti rí ká lọ́bà wọlé ní àfá ẹgbẹ́ ẹgbẹ́ àjọ ríra wa ẹgbẹ́ mánéjì ara wa ni pẹ̀lú ọba tí ọba jẹlẹ̀ mọ́mù tí ó pàṣì gan-an ah! tí ó pàásì pátápátá mọ̀ni àtàkọ́lá bí láàrín àníyàn tí ó sọ́ọ̀dì kan wà ṣẹ́kẹ̀rẹ̀ àlẹ́yìn sí jẹ́mí àtẹ̀tọ́nù ní gbogbo ẹni tí bí láàyè alọ́ tó gbé ara lọ́lọ́ lè tó yẹra. àníyàn ti ń sọ ọ̀dẹ̀kọ́. èyí tó jẹ́ pé àníyàn lórí ẹ̀ ọjọ́ òdodo. ẹgbẹ́ pé lórí òdodo yóò ọ̀rọ̀ wípé ńgbà sákù ti wà ńbẹ̀ ń sẹ́ni wa nù kọ̀sẹ́bọ̀ kò sóògùn ọmọ ọlọ́run sọ́ọ́dẹ́kọ̀ rí àníyàn tó dóòtọ́ tó dóòtọ́ lọ́rùn. Tọ́jọ́ lọ́run lọ gbára lé lórí gbogbo ọ̀rẹ́ aga tó lé ni o. Ọgbára lọ́lọ́run tápó lórí gbogbo ọ̀rẹ́ ọgbára lé nǹkankan. Tọ́bọ̀ tọ́ ọgbára lé nǹkan míì jọ lọ́nà. Ọba dá oní alhamdulillah gbogbo òkúta káàtó àsìbí yàgbà nígbà lọ inú ọmọ bí èsù èsù ọmọ sáfọ̀ pé eléyìí eléyìí eléyìí ò ní lọ sànú wa o kọjá lè gbára lè tán ọmọ tẹ̀gbẹ̀tẹ̀jú ọ̀nà ẹ̀kejì ومن كثر تسبيحه في ليله ونهاره الله اكبر tó lè àmọ́ ń sọ àwọn ààbò fún ọ ní o ààbò tó lè fi gbára ẹ lọ́wọ́ èṣù àti èṣù bí èyàn èyàn bí èṣù èkejì ní jẹ́ ìyìn ọlọ́run rẹ mímọ́ pọ̀ kọ́pọ̀ lásán kọ́pọ̀ lẹ́rú bọ́ ọba sùn tó gbójó pẹ́pẹ́ láàrín tọ́lọ́hún dá ìyẹ̀mí padà sí ọ ìtí ọjọ́ jáde lẹ́nu rẹ̀ ní la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah Ọ̀lọ́wọ́lá annahu kana min al-musabbihin. Alábì Yúnúsù kan. Ìtọ́lá òfin lánú, òfin la Yúnúsù ànú. Nígbà nǹkan lé, bọ́ bá tọ́ bá pọ̀ ní ìrántí àfọ̀mọ́ Ọlọ́run. ọkàn máa rí pé nǹkan máa rọrùn máa ṣàfọ̀mọ́ ọlọ́run kọ́ pọ̀ ìrántí ẹ̀ lọ́sàn àti lóru ọba yanu báyìí sí kankan kọjọ lọ́run ló pé wọ́n dàbí àwọn ẹlẹ́bọ bó ọba yanu ìyẹn ni ọ̀dà akọ ẹ̀sìn tí a ò rí báwọn àánú tí a náà ló a máa wà lọ sí jìnnàjìnnà akọ èso.

àbẹ̀rù ọlọ́run òjíṣẹ́ ọlọ́run láàtò tẹ̀rù òní. láàtò tẹ̀rù òní kàmà àtọ̀tẹ̀ ìta. ẹ má yìn mí fọ́ ẹ má yìn mí kọ́ ẹ má gbé mi kọjá àga mi. ẹ̀kejì náà kọ́ máa ṣàfọ̀mọ́ ọlọ́run ní gbogbo gbà ọba fẹ́ bọ́ lọ́wọ́ èṣù bí èèyàn bí èṣù. ó di mélòó? ẹ̀kẹta. من رضي لأخيه المؤمن ما ما ما يرضاه لنفسه. ibi tí ẹsẹ̀ wà nù ẹsẹ̀ ẹsẹ̀ kìí ti dá àkídà àkídà àkídà alùsùnà wàlìjàmà àwọn alùsùnà wàlìjàmà kọlọlá kọlọ rasul àwọn adọ́dọ̀ bàbá kọlọlá ọ̀dánwà kí lọ́wọ́ fà kídà tó ń parí tó ń gbé kiri kí lọ́wọ́ fi ṣe. wọn ọmọ yọwọ́ wà kú òní tí máa ń láyàn lọ́wọ́ èkú ebi là ń fi ṣe kẹta yìí méjèèjì tó ṣáájú nínú àdìẹ ọkàn tó dáa máa ní nígbà parí àdìẹ ọkàn tó dáa tán ìwà ló kù tí wọn fi ṣe kẹta ìwà. ìwà ló sì ní bẹ́ẹ̀nsì àga ló sì kẹta. ọwọ́ alọ́ láti ìdàtọ̀ wọ́n béèrè aládùúgbò àwọn aládùúgbò ní ṣé àfáàmẹ́sá ẹmọ́bí ẹmọ́bí alẹ́ rẹ̀ ẹgbọ́dọ̀ kú lọ́rọ̀ ẹ̀ ẹ̀yìn kan sí ọ́ nǹkan ti sí ọ́ bá ń kẹta. wàá máa bí ẹyà báwa bá fẹ́ sùn ó sí gbogbo ohun tí wọ́n fẹ́ fúnra ẹ kọ́ ṣẹlẹ̀ sí ọ dáadáa ọ máa fẹ́ fọ́ọ̀mà nínú àmì ìjẹ́mú mi níní àmì ẹ̀ńtẹ́ fi jìnnà tí òfin ń jọ̀rọ̀ èèyàn ọba ti di pé wọn náà ń gbèrò sọ́dà pé kìíní ti wà bí ẹ̀fẹ́ ìwọ náà tí wọn náà rí orí ẹja ṣe sí ẹja sùn ọmọ jẹ wọ nìkan ọlọ́wọ́ ah, jàrí ìkẹta náà ní o ọ̀sá ń pa mọ́ra náà ní lọ ọ ma nífẹ̀ẹ́ fún ọmọ n'ike ẹ ìtúwọ̀ náà fẹ́ fúnra rẹ̀ kódà bọ́lọ́wọ́ ò tí ì ṣe fún ọmọ sàdúrà ẹ̀fọ́ lọ́wọ́ jọ máa rọ̀ iná ọmọ ronú ẹ̀ òní jẹ́wọ́ nìkan lọ́wọ́ máa wò pé kọ́sáàbù pé wọ́n nìkan náà sáni èsù ló kù tí wọ́n máa bọ́ jẹ ìwọ náà fi máa ronú àìdá sẹ́ni torí sùn ti ń bọ́ jẹ tọba lẹ́nìkan tí ó tún dáa fún inú ọmọ bí ọ torí pé ìfẹ́ dáadáa fọ́mọ́ni kejì èsù ọmọ bọ́ gbé ni. Ọ ga mélòó. mẹ́ta rọ́ọ̀bì. àjẹ́ ẹlẹ́kẹrin. wọ́n máa ń lẹ́nu yẹ́jìdá àdá mọ̀fíbà sí àṣà mọ̀fíbà lọ. Allahu akbar. Allahu akbar. Ọ̀rọ̀ sẹ́sùn ọ̀bá ní anísẹ́sùn òní bá gbé òní ọmọ tó ti tó bí tó ti mọ̀ bí ó kú tó ti lọ ra kúsẹ́rin gbé kúndé tó ti ń ọlọ́mọ lọ. Èsì ni ọmọ bọ́ gbìn. ó lè òtí màbólè ọjọ́ wọ́n ti fún ọ ní pàṣán pé oṣù mọ́lé ó ń parapòrò ó mùsíbà tí èsì ọ́ èsù ní ọmọ bọ́ gbé ọ̀sẹ̀ tí ń gbìkì oṣù mọ́lé àtàtúnṣíbà jẹ́ mùsíbà òde náà tó máa ń pé ọlọ́run amú mùsíbà ìlọ kọ́mọ́sẹ̀ tó máa pàdé má sì náà sì dá o. má so má bá ní o kó o kára lọ́lọ́run. àwọn pé tó àga tòkè lọ́wọ́ àgbẹ̀ fún mi ṣe bàbá dé nǹkan máa ṣàfọ̀mọ́ ọmọ dúpẹ́ fọlọ́run. àgàbọ̀nù náà kó pé. bẹ́ẹ̀ni ẹ̀kárùn-ún. wọ́n máa rọ́bì àbí máa fọ́tẹ̀lọ́ mọ́ ìlàwó wọ́n lẹ́nu ẹ̀ṣẹ̀ الله أكبر ولم يستهم برزقه gbogbo ẹni tí ọlọ́run bá sáàsìkì fún gbogbo wa ló ṣe fún ọ̀pọ̀ jura wọn lọ ni. tọ́ ọ bá ti wá yọnu sí ètò ọlọ́run ṣe fún ọ tọ́ yọnu sí tọ́ ọ máa yẹ kí ẹ wò kó fi máa wọn tẹlòmíì nígbà bọ́ọ̀lù ọlọ́run ṣe á sọ̀rọ̀ tiẹ̀ yìí èṣù lókùn tí ó jókòó tí ẹ ń bẹ̀ ló ti máa wórí olórí kiri. gbàrà ó ti máa wá paká ọ̀yọ́nú fún ọ máa wá sọ nínú ẹ bá ti dùn sí ọ tẹ̀mí tó sì gbádùn èso sí ọ wọ́n tó ọba ti nílé èso jókòó tí ọ kò ní wọ́n ní bẹ̀sùbẹ̀gbà tó fi má dà tó fi wọ́n ọwọ́ ọmọ ìyá èèyàn bẹ̀gbẹ̀ èso ló jókòó tí ọ. kì í sì wọ́n náà olójókòó tí ọ ní bọ́ sí. Tẹ̀bítí alẹ́lì ìsìláàmì kọlùbí àwádì ní àmì ọlọ́m. Bìláàkì bá ń súrí náà aláṣẹ ìbáni. Tẹ̀bítí alẹ́lì ìsìláàmì kọlùbí àwádì ní. Ọlọ́run àbíọ́, àbíọ́, ọkàn wa, oní àlàáfíà ayà náà fílẹ̀ kan. làbá wa náà sọ lọ́dọ̀ orin. ẹ̀sìn tá a wà lórí ẹ̀yìn ni ọ̀fẹ́sẹ̀ wa nílẹ̀ wa lórí lẹ̀ ń bẹ̀. بالحق فانصرنا على الشيطان بالحق فانصرنا على الشيطان. wọ́n jẹ́ sọ ọjà gàbálẹ́ a lórí àwa ni ọjà àjọ̀gẹ́. ẹ̀bùjá padà dé alukóránù àti àwọn tí wọ́n rí a. ṣàdúrà fún wa àwọn tó wà láyé ni àti àti báàlì kìyà àmà ni àtàwọn tó ká wọn náà ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn papọ̀ ọlọ́run ní. wàlá ánàlìkùn ní nàbùsí sọ́làmẹ́tì máa fi làárìdì. ọlọ́run ní bí ọba jẹ́tẹ̀ nìkan lìkùn lè nàbùsí sọ́làmẹ́tì ọgbẹ́lẹ́ ààyè ṣe bíi. ọba ọ̀sàbòsí sọlọ́wọ́ ẹ̀ ó ṣe sórí ààrẹ ẹ wá ń kó dúkìá rẹ̀ jáde gbogbo ohun tí ń bẹ láyé òun nìkan lónìí. lọ́pẹ̀dọ̀ ti bí i. ẹ̀yin ọmọ ẹ wá ní àní nǹkan tá a pín ẹ ha gbogbo ohun tó ní torí tíyà ọ̀run ọmọ ìgbà jẹ́ àfìṣègìdáwọ̀ ẹ̀.

bàbá ń ṣe gbogbo tó ní láyé lẹ́kọ́ kalẹ̀ lábùkà dátí lábùkà dátí bí i wọ́n kó wá fi ṣe ìdáwọ̀ ẹ̀ ẹkẹ́rù ọgbà àwọn àmọ́ àmọ́ orí jàǹdà lùkì ń bà fún àbàbàbà àwọn pé wá wá máa fi ṣe ìdáwọ̀ ẹ̀ kí ọ̀rọ̀ kọ́mọ́ bà jẹ́ ọlọ́run ni àṣàrù nàdáàmà ẹgbẹ̀ná jẹ́ lámàrà òṣàlẹ̀ ẹ kábàámà ẹ kábàámà jẹ́ ńgbẹ́ bá rí yà wọ́n kò ìyá náà ní gbogbo ní pátá á sì dájọ́ yín lórí déédéé ni àní gbẹ̀bí fáláre àní gbáre fálábí ẹ̀bá ń kó gbogbo wáyé ẹ̀ fi ṣe ti dáwọ́ wọ́n kò ìyá náà ìwà òun irú ẹ̀ tún wà ń bò míì ọlọ́ni wa láwa ná lílà bíi nàdọ́là mú un máa fìlà àbíbí jẹ̀mí àwọn àmísílà òun màá wù lábùtà àdáwò bíi mi sùn ìyàgbá bíi yẹ omi nìkìyàmà wàbàdà làwù mí nà láàyè máa lámù yàkùnú yá kàṣìbò wàbàdà làwù ń sẹ́yìí àtúmọ̀ àmìlú wàhá kọ́bìnrin máa bá lóbi yíyá sábẹ́ o. Sọ́dọ́tù Zùmọ́lù kọ́ ẹ̀kọ́ sùmọ́rù ni sùmọ́rù ni ọlọ́run ní wàláwọ́ àná wàláwọ́ àná ni lẹ́bí ìnàdọ́lá mú máa fi ọjọ́ ìgbé ń kó fanu lúlùkà náà ní tún wínú zùmọ́rì ẹgbẹ́ sáà ń sọ ọ̀pọ̀ lọ́dún yìí wọ́n mú kúra wọn ni ẹ̀yàn bá lé ẹ̀yàn bá ọlọ́run káwọn wọ́n láàánú. Ọjọwọ wo ríran rí alukuran anú ọlọ́run ni ọlọ́run yẹn sọ́dọ̀ aláwọ̀ lè kẹ̀rí mu bí yìí wàá dẹ́rọ́ kìtù wà láàlélẹ̀ wọn mi wà nílé sami. wàá dẹ́rọ́ kìtù wà wà nílé ṣe bẹ́ẹ̀ fún ìyá wa ni ó àtàwọn bọ́lọ́run bá ṣẹ̀dẹ̀ fún yàn tó ṣe ṣẹ̀sára aláwùlì kẹ̀rí ọba aláàánú nínú ọlẹ́ tọ́ba fẹ́ sóore fún yàn ábẹ̀rẹ̀ àkìtù wàhálà níní òòlù wà nílé ní kábí wàhálà àkìtù wàhálà nílé òòlù mi wà nílé ní ẹ̀dẹ́kìtù ni ìlúkọ́lọ́ wọ́n ti ojoojúmọ́ la ń bẹ lọ́wọ́ àlékún ma ọba sàánú èèyàn lè yóò dé òǹtẹ òǹtẹ nínú mà àtòyé gbogbo èèyàn tí máa ń ṣe é fún ọlọ́run nínú zumaru wàlọ́ ẹ̀nàlélẹ́rí nàdọ́là mú máa fi lọ àrídìjẹ́ ní yá. ọlọ́run ní ẹ̀pẹ́ ọlọ́run ní ẹ̀pẹ́ ẹ̀ ní ọ̀sàbòsí sẹ́mi ọlọ́run ọ̀sàbòsí sórí ẹ̀ a ní ó kírun kò kí a ní ó gbà àwẹ̀ kò gbà àwẹ̀ kò lọ bọ́lọ́run ṣe fẹ́ kọjọ́ òun nìkan ló ní máa fi lọ àrídìjẹ́ ní yá gbogbo ohun tí ń bẹ lórílẹ̀ ayé pátá. wà mí sí làwọn ní akun ṣùgbọ́n sùn mọ́rì ọlọ́run níjẹ̀ ní àti bí náà pé gbogbo ẹ̀. ọ̀rọ̀ a máa fi tí wọ́n bá kọ̀ yádà a máa gbé lérí mútíláàkù lọ́wọ́ ti jẹ́ nǹkan kan náà ní ẹjọ́ ń sọ. gbogbo ẹ̀ ọlọ́run ò tún dákẹ́ mẹ́ ó ní wà ní ẹ tún lọ múrú ẹ̀ kọ́má máa ní ti ayé nìkan ọlọ́run ẹ tún lọ kó mú ẹ̀ kan ẹ tún kó má. lábútà dá ó sún ilẹ̀ àdábí ẹ̀hùnmọ̀ ní ti yá. pẹpẹ ẹfẹ fi ṣe fìdáwò bàbá ọ̀mùtí hmm. ẹni ó kú lérí obìnrin mẹ́jọ ẹwà ẹlẹ́fẹ́ fi ṣe fìdáwò ẹ̀mí sún ilẹ̀ àdábí ẹ̀hùnmọ̀ ní ti yá nítorí kí ìyá ajọ́ àlìkìyàmọ̀ ọmọ bá jẹ́ ọlọ́run ní bàdá bàdá làwọn mìíràn láàyè ẹ̀ẹ́rì ẹ̀ẹ́rì báyìí kedere látọ̀dọ̀ ọlọ́run ọba ẹ́ẹ̀rí máa ń lágbópa ìfẹ́rù ìfẹ́rù lẹ́bàá ọwọ́n dàbí gba pé wọ́n bọ́lọ́run lérò pé kí wọ́n rí ọlọ́run afẹ́ ọlọ́run lérò yìí ni wípé ẹ gbà lọ́wọ́ ìyà ọlọ́ni tẹ́ padà wá rí ní pé bàdá làwọn oníṣẹ́ ìyá ojú ilẹ̀ fi máa rí tí wọ́n máa jẹ̀yà burú tí wọ́n ṣe láyé. gbogbo ọ̀rọ̀ ọlọ́run pè nírọ́ ọlọ́run ládàáyín dúró fún hmm. pé gbogbo ọ̀rọ̀ ọlọ́run pè nírọ́ ṣe

ogun bomi òṣùwọ̀nsẹ́ ọlọ́lá gbé ori lórí déédé orí dọ́gbadọ́gba ni ọ̀hún ńlá yòrò lámú ọlọ́lá ní sàbòsí sẹ́ni kankan o aláìnà nílá ọlọ́run ní ẹ̀ẹ́sẹ́ ti gbọ́ ẹgbọ́ ìnà líláì tọ́lọ́wọ̀n ọba nìkan ní í ṣe Gbogbo ohun tí ń ní sánmà àti gbogbo ohun tí ń bẹ nílẹ̀. Ọlọ́run ní ẹ̀tún gbọ́, iná lọ ìyàkún gbogbo ọlọ́run ní òdòdó. Akébára Ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀yìn lẹ́ẹ̀mà. gbogbo tí mo ṣe ní òdòdó. lẹ́ẹ̀fí mo ra sẹ́sìn mi. ọlọ́run lẹ́mì ni ọmọ sì mọ́ bẹ̀rù mọ́sàkiri wà yìí. èmi ọba tí mo dọ̀ ni mo máa jẹ́ èèyàn ọ̀sẹ̀ mi. bẹ́ẹ̀ni àti ẹ ti sẹ́kùdò ní ọlọ́run lóhun ní. kèé sẹ́nìkan kèé ṣe gbòógì tó ń jí láàárọ̀. àtẹ̀yí tó mú sùn lálẹ́ abẹ́. àwọn tó mẹ́gbòógì jù ọ lọ wọ́n ti kú ó wà yóò yí dókítà gan tí ń wo èèyàn sàn ó kú ó wà yóò yí ọlọ́run lémi ni mọ̀ máa jẹ́ èèyàn máa tẹ̀mí wà yóò mi ẹni ó sì kú kọ̀sẹ́nìkan tó pa jù èmi ọlọ́run lọ wà Huwa yuhyi wa yumitu wa ilayhi turja'un. Ọlọ́run níbẹ̀ bá kú tán kò sí ibi tẹ́ ń lọ jọ̀dẹ̀ mi ọlọ́run lọ. Ẹ lò kìtì púpá o. Ẹ̀jẹ̀ wọn tàn yóò kò sẹ́nìkan tí ó lọ ààrẹ nìkan lókìtì pupa, ààrẹ nìkan lókìtì dúdú. Àlìjànú tó kọ̀rí inú ẹ̀ ló ń rí. Ọlọ́run ní ọ̀rìn lẹ́jọ́ òkú ó ṣeun. Ọlọ́run níbẹ̀ bá ti kú tán ilé yìí yọrí jòhùn. lọ́dọ̀ mi tẹ́ ti wá pọ̀ iná lè láàyè wáyé ni wọ́n náà máa ń wí. ọlọ́run ní iná lè láàyè bí mùsùlùmí bàbá jẹ́ gbogbo wa pátá lè ní àlọ́lọ́ gba ọmọ kan ọgbà kankan má torí eléhùn má bọnú iná lè ẹnì kan bá sì ti kú ọ̀padà ọ̀dọ̀ ẹ̀ tó nínú kò síjà lóyìn bá alẹ̀ yìí di tọ́lọ ṣiṣẹ́ tó dẹrù ẹ̀ pápápá tó ló ń lọlé ẹ̀ alẹ́ múlẹ̀ ẹ̀ lè múlẹ̀ ẹ̀ lè múlẹ̀ àìbọ̀ yìí bẹ́ẹ̀ kò sí mu tí wọ́n lè kó mọ́ ó ti padà wálé èkó pè wọ́n wọ́n ẹbí dè wọ́n káàbọ̀ àtúnwò àbí wọ́n gbálẹ̀ ojúlé wọn rú àrọ̀rájọ́ ń lọ lòlú lọ. ìtọ́ba fi mú yàn máa bọ̀ tẹ́ lóhùn lóde tó wá bẹ́ẹ̀ délé wọn tó tún padà kìí ṣe bẹ́ẹ̀ lé wọn. àdìjànú ni wọ́n mú yín ṣe kò sí padà kò wọ́n lulẹ̀ àwa gbọ́ dùnú ẹni tàbí òkú tó gbogbo wọn sunkún gbòòkú àwa gbọ́ pé ó kà tó ní. òun lọ èkìtì èkìtì pupa nù ẹni ká béèrè pé ẹ ta o ṣé ẹ tà ṣe mówó òjò bá ń lọ àkàrọ èyí tó súyàwó ẹ ló ni pé dákun ọ fi yàwó yàwó lẹ ọdà yàwó yàwó padà ó tàbí kárọ̀tì náà pé bẹ́ẹ̀ ti ṣe ẹ kàdá rẹ̀ ṣe mi òjò bá ń kèé sóhun kódà tí bá ń tì bí oníṣẹ́ ẹ̀mọ́ kọjọ́ là kọ fún pé wọlé ilé wọlé ilé ìbábọ̀ ọmọ kìí sẹ́rù ọmọ ẹ wọlé iláwì fún kí lọ́mọ tàbí mẹ́yìn sí ọba jẹ́ pé lóòótọ́ ìwọ ló dé máa bọ́. kò ní wọlé torí kèé sóhun alìjànú tó gbàwò rẹ̀ wọ̀. òun lẹ rí lọ ẹni nǹkan ló ti sọ fún àyí ọlọ́run ni yi. yí gbogbo ẹ̀yin dáhùn sẹ̀mí èmi ni mò ń jẹ́ máa sẹ̀mí wáyù mi tu tẹ́ bá sì tún pé èmi mọ pa wáyù lè yìí tó ń ọlọ́run ẹ̀dọ̀ mi lẹ́ padà sí kèé

yọ́ máa sọ fọ́lọ́run pé wọ ọba mi kí ló dé tó ọ̀dá mi padà sáyé. wo ni mùmínú náà àyà kélò àyà tó parí àkúdà ayà nu tọ́yanjú ẹ̀. ọlọ́run nígbà tí ni ẹ lọ kà á gbọ́ yé ó gbọ́n ọlọ́run nígbà tí kú bá dé wá bẹ́ nìkan nù yín yọ́ máa sọ fọ́lọ́wọ̀n ọba fọ́lọ́wọ̀n ọba ò náà eréjì ó ní sẹ́rí mi padà kí ló tún fẹ́ ìmọ̀ lọ ń lọ yóò pọ̀ òun lọ ní ayé kí ló tún lọ ṣe padà tí èèyàn bá ti kú bẹ́ẹ̀ lọ mo fẹ́ lọ ṣe sẹ́ẹ̀rẹ̀ èyí tí ń ṣe nígbà mo kú ọlọ́run ní kẹ̀lá hádánù hádánù. ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́là ewé lọ́kọ́là sáré ẹ̀kọ́. ọ̀rọ̀ kan lásán ni ọkàn ń pa lálẹ́nu ni tún padà wáyé wà kọ́ inú wa ọkàn pala lẹ́nu lọ ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ni gbogbo ẹni tó bá ti gbé níní tó ti kú tó ti dénú sàárè mi ń wàrà ihe ń bárí ti bí ọmọ ayé ò lè dáyé mọ́ tọ́ọ̀bà tó rẹ́yìn tẹ́ ẹjọ́ wà láyé ìlà yóò yóò bá tó ìjọ tá a gbé ń dìde lókù. alhamdulillahi rabbil alamin. adúpẹ́ arójú aráàyè wí tóní. ni. tóní. amọ̀rójú aráàyè gbọ́ tóní. gbọ́ tóní ìjà kàrà yèwì kàrà kàrà القلب ويبع بعلمي والحراك له فلا تفهم لكل العارفين به أبدنا لمقامك كذا وما فهد رسول صاحب الهمم